أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي إلى بابه الموفق من شاء لصوابه أنعم في عباد كتابه يشتمل على محكم ومتشابه فأما الذين في قلوبهم زيغ فيتبعون متشابه وأما الراسخون في العلم فيقولون آمنا به أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها النجاة من عقابه وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس عملا في ذهابه وإيجابه صلى الله عليه وعلى أصحابه الذين أعز الله بهم الدين واستقام الدنيا به وعلى آله ومن كان أولى به وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته Adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó sọ ẹ̀lẹ́ wa di òwúrọ̀ yìí. Ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ sáàṣe nínú síra Al-Qur'an alápàálé tí ọlọ́run ọba tí ó wà pẹ̀lú wa. Lánàá aka nínú súrọ́tù stop aya ẹlẹ́ẹ̀kẹwàá àti ẹlẹ́ẹ̀kọkànlá orí ẹ̀dà àti dúró níbi tí ọlọ́wọ́ ọba tó ti pé àwọn onígbàgbọ́ òdodo wípé ìjọ òun wa ní ìfihàn náà ohun tí wọ́n ń ṣe láti fi sòrò láàárín àwọn àti ọlọ́run tó jẹ bẹ́ òun náà yóò sọ̀rọ̀ kúrò níbi ìdìyà ẹlẹ́ta ìlérò lójọ́ gbẹ̀gbẹ̀ àìsíyàmù òun náà ó ní kó ní ìmánì sí ọlọ́run ọba ó sì gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ tí wọ́n ṣe ìgbìyànjú sí ojú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú dúkìá wọn àti ẹ̀mí wọn wípé ṣíṣe bẹ́ẹ̀ òun lóró orin jù fún wọn tó wá pé wọ́n bá mọ̀ ní. sọ wọ sí aṣọ yìí àǹfààní ilé ayé ń bẹ àǹfààní ìjọ ìgbéǹde àlùfẹ́yàmọ̀ náà ń bẹ. ọlọ́wọ́ bá ó dá méjèèjì yẹn rí nínú àwọn ááyà tá a tẹ̀léwájú ọlọ́ni يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين ọlọ́run ni tí ẹ bá fi òwò yìí pẹ̀lú ọlọ́run ọba àwọn àǹfààní tó ń bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ yẹ́sùn lẹ́kùn dùnú ọbàkùn ọlọ́run yóò forí ẹ̀ṣẹ̀ yìí jì í gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ṣe dámàámà ṣe àti ẹ̀ṣẹ̀ ṣe ní àṣìṣe gbogbo ẹ̀mí ọlọ́wọ́ ọba ló forí ẹ̀sìn yìí wọ́n yóò dẹ̀fẹ́ kùn jẹ̀nà ìtẹ́jìrì nìjà ìyàn àlùmá lẹ́yìn náà tí wọ́n bá fojú tí wọ́n bá forí jù ú pẹ́ yọ́ wà mú wọ inú ọgbà àjẹrá tí akẹ́rẹ́ mọ fún odò tó ń sàn lábẹ́ rẹ̀ wọ́n mọ̀ sáà sí náà pọ̀ yìí báyìí àti ibùgbé tó dáa tó mọ́ sí jannati adùn nínú àlùjànnà tá a máa gbé lọ gbére sẹ́nìkan kì í jáde nú ẹ̀. nínú ọgbà yẹn ọlọ́run ti fún yín ní ibùgbé kan tó dáa tó mọ́ tó dùn. eléyìí ó ní àwọn àǹfààní tí ń bẹ níbi tí ẹ bá ọlọ́run ọba ṣòwò. tẹ bá bá ọlọ́run ọba ṣòwò tá a rí yìí ọlọ́run forí ẹ̀ṣẹ̀ ń jì yìí yóò sì mú yín wọnú ọgbà àdẹ̀rà ọgbà àjẹ́nà èyí tí akéré mọ́kú odò tó ń tàn lẹ́gbẹ́ rẹ̀ yóò tún wá fún yín ní ibùgbé kan ní ti pàápàá nínú àjẹ́nà náà. Àfá onímọ̀ yẹ́sà, afọ́n, mẹ́tẹ̀ẹ̀ta ni a ní káyà méjèèjì ní ó túpọ̀ wọ́n ní wà ó kọ́rọ̀ tuntun búna ha lẹ́yìn eléyìí kò tán síbẹ̀ òmíì tún wà tí ó fẹ́ nífẹ̀ẹ́ sí nasrun min ó ní àrẹ̀ṣe láti ọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n sọ́tún àti ìlànà àti àbúyọ́ ní kúsákúsá torí ìdí èyí wa Ànábì sallallahu alaihi wasallam fún àwọn múlùmí ní ìró òdòrò wípé ipò tó wà lónìí tí wọ́n ń tẹ̀sìn ní kọ̀kọ̀ tó ń bẹ̀rù àwọn tẹ̀sìn rí tí wọ́n mọ́ pa wọ́n tí wọ́n bá ilé ṣe ń tààtọ̀ yìí ọlọ́wọ́ ọba yóò fi ṣe ìrànlọ́wọ́ fún wọn ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ òun ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ọlọ́run tó gbà yóò gbà wọ́n láyè ní gbogbo ibi tí wọ́n bá wọ̀ gbogbo eléyìí ń bẹ ní fúsáfúsá tọ́lọ́run fi fún wọn torí ilé ìjí àdébí sallallahu alaihi wasallam ó ṣe ìró òdùnú fáwọn mọ́mù yìí onímọ̀ yẹn kar ó ní in fa'altum ayyuhal máa àmọ́rọ̀ kún mọ́ mọ́ òde tí ẹ bá ilé ṣe ohun tí ọlọ́run ọba tó payé láṣẹ rẹ̀ ẹ̀yin mòmìnì yẹ́sùrù àlẹ́kùn dùnú ọba fún mi ọlọ́run ọba yóò pa àṣìṣe yín àwọn ẹ̀ṣẹ̀ dá ọlọ́run yóò bò تجري من تحتها من تحت أشجارها أنهار ọlọ́run yóò tó wá fún yín wọnú ọgbà ìbẹ̀rà àlùjànnà èyí tí lábẹ́ àwọn ibi tí ń wù ní ẹ̀ akérèmọ́bí ogun ó tún bẹ lábẹ́ rẹ̀ ọ̀mọ̀dáìkì rò pọ̀ bẹ́ẹ̀ ni ibùgbé tó tọ́tọ́ tọ́hìrọ̀ èyí tó zakiya tó da sí ìjànà nínú ọgbà ìjànà náà. إقامة دائمة الجنة كيفية ما تبنوا من يقبري لا تنقطع ببتا ما لنوى ونيسي يجوكا يقري آمين ذلك هو الفوز الذي لا فوز بعده إليه أني أوري أتيكم أتوري رتي وتوري رمي ليه ونعمة أخرى لكم بني البدني هو أتيك لا تعطى لغضا أيها المؤمنون أي المؤمنين البدني أتيك تحبونها أين أفكر أين أفكر أين أفكر هي نصر من الله يأتيكم ó ní ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọba tí ó wà bá wọ́pọ̀tù áàjì yẹtí mu àlà àìdí ìkùn bẹ́ẹ̀ ni gbígbà yín láyè èyí tí ń bọ̀ ní kíákíá tí ó wà ara yín nígbà tí ẹ bá bá àwọn náà tẹ́ ẹ bá wọn jagun ẹ̀sìn ọlọ́run gbà gbogbo bẹ́ẹ̀ ráyè ráyè wọ́n bá wọn ànábì sallallahu alaihi wasallam fún àwọn múmìnì ní ìró dùnú bin nasr nípa ìrànlọ́wọ́ wal fath àti sísílẹ̀kùn àrẹ̀sẹ̀ ní ilé ayé wal jannati fil akhirah àti àlùjẹ́nà ìjọba ilé àkìyàmù. eléyìí ó ní àǹfààní ìbá ọlọ́run ọba da òwò pọ̀ tí ọlọ́run ọba tó ń pè ní sí ìdí rẹ̀ ìpẹ́kẹ́ wá ṣe òwò pẹ̀lú òun oníkẹ́ gba ọlọ́run ọba gbọ́ kẹ́ gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ kẹ́ sì jágún kẹ́ gbìyànjú ìlọsójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú dúkìá yín àti ẹ̀mí yín eléyìí ni tí ọlọ́run fẹ́ lábàtọ̀ yìí ṣùgbọ́n tọ́lọ́run ọba yóò ṣe lẹ́sàn fún yín ò ní pé yàtọ̀ lẹ́kùn tó lò rẹ̀kùn yóò forí ẹ̀fẹ̀ yín jì mí wọ́n yóò dín kùn jẹ̀nẹ́tìn kẹ̀dìrí ní káàkiri àlàyé yóò sì tún fi yín wọnú ọgbà ìdẹ̀ra èyí tí akéré máa tó ń sọ lábẹ́ rẹ̀ wọ́n máa sáà kí nà pọ́jìrà àti ibùgbé tó dá tó mọ́ sí jannati adùn nínú aljanna èyí tẹ́ máa gbé ní gbére ذلك الفوز العظيم eléyìí ni àrànṣe oríire èyí tó tóbi jùlọ lẹ́yìn náà lọ́lọ́gbọ́n wá ló tún wá sọ oríire míì tọ́wọ́ ọ̀tẹ̀lẹ̀ tí wọ́n ní ilé ayé síwájú kí wọ́n tó lọ gba ìsan ọlọ́run ó ní wọ́n ó kọ́rọ̀ tó fi bú náà èyí ni pé àǹfààní yìí náà tún wà kẹ́ẹ̀kùn rí nípasẹ̀ òwò tẹ bá tẹ dàpọ̀ mọ́lọ́run ó ní nasrun min Allah àrànṣe látọ̀dọ̀ ọlọ́run ọba wọ̀tọ́tún kọ̀rì àti ìgbàláyè ìfúnni ní àrànṣe láti ní agbọ́n àwọn ọ̀tá lélẹ́yìí ó ń bọ̀ wá ní kúsákúsá èyí ni pé tí ẹ bá jagun ẹ̀sìn tẹ́ gbìyànjú lọ sójú ọ̀nà ọlọ́run ọba tẹ́ sì ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba yóò rẹ̀yìn náà sí gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ ní àyè ibòmíì يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم أيها البابو دودو tí ẹ bá ran ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba náà yóò ràn yín lọ́wọ́ yóò sì fi ẹsẹ̀ yín rinlẹ̀ ṣẹṣẹṣẹ lórí ẹ̀sìn báwo lẹ́sìn ran ọlọ́run ọba lọ́wọ́ òní kí ẹ ran ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ ọlọ́run ni wala yansuranna Allahu man yansuruhu inna Allaha laqawiyyun aziz dájúdájú ọlọ́run bá yóò ṣèrànlọ́wọ́ fẹ́ tí ó bá ń ṣèrànlọ́wọ́ sí ọlọ́run èyí pé tó ń ṣe ìrànlọ́wọ́ sí ẹ̀sìn rẹ̀ torí pé ọlọ́run ọba ọba alágbára ni ọba olùborí ni. ọlọ́run bá pé àdéhùn rẹ̀. ìdínú tó fi jẹ́ pé àṣìá Islam ó lọ sókè kankan wọ́n gbọ́rù rẹ̀ ní gbogbo ilé ayé pátá ní àsìkò kékeré torí pé àwọn ẹ̀sìn kejì ló kù àwọn tí ń lọ láti bí ọdún gbọ́ọ̀rọ̀ síwájú ẹ̀sìn Islam ṣùgbọ́n ní ìgbà tí Islam tó dé ó tàn ká ju bí tí wọ́n ti tàn ká lẹ́yìn náà ọlọ́run bá wọn pa àwọn olùgbàgbọ́ òdodo tí ó jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀sìn ọlọ́run ní gbogbo ìgbà kí wọ́n má sọ̀lẹ̀ bẹ́ẹ̀ sì ni kí wọ́n má gbẹ́kẹ̀lé ẹni kankan yàtọ̀ sí ọlọ́run ọba tòótọ́ bá lè ṣe léyìí ọlọ́run ọba yóò ṣe àràṣe fún wọn lórí àwọn ọ̀tá wọn gẹ́gẹ́ bí àwọn àwárí yúùn gẹ́gẹ́ ti ṣe pẹ̀lú àlẹ́bí Ìsá ọlọ́ni ya ayyuhal ladhina amanu كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين قال يا أيها الذين آمنوا مطيع أيول بقودد كونوا أنصار الله أجاء أولي الله èyí ni pé ẹ jẹ́ olùrànlọ́wọ́ fún ẹ̀sìn ọlọ́run kama qala Isa ibn Maryam bil hawariyin gẹ́gẹ́ bí ànábì Isa ọmọ Maryam bó ti sọ fún àwọn disciples ẹ̀ àwọn hawariyin man ansari ila Allah nígbà tó bí wọ́n léèrè eléwòó ni ọ̀rọ̀ mi lọ́wọ́ nínú yín lọ sí ojú ọ̀nà ọlọ́run láti gbé ẹ̀sìn ọlọ́run ọba ga قال الحواريون نحن أنصار الله أو الحواريون وصفا الذي يتقي أواني أن يرى السيولة وغلوة فآمنت طائفة من بني إسرائيل وكفر الطائفة ليس توسي إلى الله فهو الذي يسا نقطة رẹ̀ agbọ̀n kan nínú bàbá Israel wọ́n gba ẹ̀sìn náà gbọ́ agbọ̀n kan nínú wọn wọ́n kọ̀ wọ́n yà kẹ̀kẹ́ rí sí ẹ̀sìn ọlọ́wọ́ ọba. فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ọlọ́run ni a wá kí àwọn múmìnì lẹ́yìn àwọn díẹ̀ tí wọ́n gbẹ̀kùn yẹn tó ń ti bí wọ́n ti kéré tó ara lọ́wọ́ ara àdúgbò lórí àwọn ọ̀tá wọn tó ti jẹ́ ti lágbára tó fa àkùbákú bọ́ọ̀lù rí di pé àwọn gangan ni olúborí àwọn ni wọ́n gòkè àwọn ni orúkọ wọn hàn ẹ̀sìn wọn hàn ṣùgbọ́n àwọn tí wọ́n mú wọn lọ́ta yẹn gbogbo wọn ni ọlọ́run ọba lọ́tẹ̀ wọn lè lọ́tẹ̀ wọn rí. àfa onímọ̀ yẹn sọ̀rọ̀ قل يا أيها الذين صدقوا الله ورسوله وعملوا بشرعه أقي أيوكي أبا أولو وبابا أتيو دفاري كأنكي سكتا المشريع كونوا أنصارا لدين الله أجاء الوراث أولو وبالو كما كان أصفياء عيسى أنصارا لدين الله gẹ́gẹ́ bí àwọn aláṣepọ̀ àwọn ọ̀rẹ́ àwọn sàábé ànábì Ìsá ọmọ Maryam ni wọ́n ti jẹ́ olùran ẹ̀sìn ọlọ́wọ́ ọba lọ́wọ́ حين قال لهم عيسى لآتك يا نبي عيسى ọmọ Maryam عليه الصلاة والسلام tó ń sọ fún wọn pé man yatawalla minkum nasri wa i'anati fi ma yuqarribu ila Allah. Èlé wo nínú yín tí ó dìde tí ó ràn mí lọ́wọ́ lórí ẹ̀sìn ọlọ́run ọba torí àti súnmọ́ ọlọ́run ọba kọlu nahnu ansaru dinillah wọ́n sọ pé àwa o ààrẹ ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ fa ahtada ta'ifatun min bani isra'il ọlọ́run ọba ó tọ́ àwọn kan nínú bani isra'il wọ́n bọ́ọ̀lẹ̀ ta'ifa ṣùgbọ́n wọ́n míì wọ́n kùnà wọ́n ọba wọ́n ti pẹ̀fẹ̀ rí sọ́nà فأيدنا الذين آمنوا بالله ورسوله àwa ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n ní ìmáàlì tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì gba òjíṣẹ́ ànábì ìta gbọ́ wà nasarnahum ala man àdáhùn min farqi an-nasara àwa lọ́wọ́ lórí àwọn tó ń bá wọn ṣọ̀tá nínú àwọn ẹ̀jọ́ nàṣàrà wọ́n wá di pé àwọn ni wọ́n rí ààrẹ pé lórí wọn àwọn ni wọ́n borí wọn àwọn ni wọ́n hàn àwọn tí ọlọ́wọ́ bá tẹ̀ wọ́n rí. وذلك ببعثة محمد صلى الله عليه وسلم ìrànlọ́wọ́nà ó ní ríra lẹ́yìn Muhammad sallallahu alaihi wa sallam sí gbogbo ẹ̀dá pátá torí àti jẹ́rìí ohun tí ànábì Ìsá ọmọ Maryam tó mú wá الكلمة الحواريون جمع من لسدي حواري وهم أنصار أولي أولي روى النبي إيسى àwọn ni àkọ́kọ́ àwọn tó kọ́kọ́ gbàgbọ́ àwọn tó kọ́kọ́ gbàgbọ́ lákọ̀ọ́kọ́ àwọn ni wọ́n ń pè ní àǹkọ́ wọ́n ti gbàgbọ́ wọ́n ṣe ìkíláàsì ẹ̀sìn ìwọ̀sọ́dọ̀ ọlọ́run ọba ó ní wọ́n ṣe ìrànlọ́wọ́ fún níbi dáwà rẹ̀ lọ sí ibi òdodo wọ́n wá jẹ́ ìran méjìlá àwọn arákùnrin méjìlá ni wọ́n láti ìran ọ̀tọ̀ọ̀tọ̀ tọ̀tọ̀ bá ní fùlánù àwárí fùlánù àyí huwa min khaasati ashabi tí wọ́n bá ní lágbájá o àwárí lágbájá rẹ̀ èyí ni pé ó wà nínú àwọn ọ̀rẹ́ tímátímá rẹ̀ àwọn tí wọ́n súnmọ́ jù inú ẹ̀ ni Ànábì sallallahu ló ti sọ nípa Zubair ibn Awwam لوني لكل نبي حواري وحواري الزبير ipe gbogbo gbogbo ànábì pátá ló ní olùrànlọ́wọ́ àti ọ̀rẹ́ tímọ́tímọ́ olùrànlọ́wọ́ tẹ̀lé omi àzùbẹ́yì kí ló fà sí àlẹ́gbà sọ́nà mo ti bó tó sọ pé àzùbẹ́yì ó ní olùrànlọ́wọ́ òun èyí pé kí èsì Sayyidina Abubakar kí ló dé sí èsì Sayyidina Umar àbí Usman gbogbo àwọn eléyìí ó ní wọ́n ra àlẹ́ ìfọ̀nà máa wà ní ọ̀sẹ́nà lọ́wọ́ pẹ̀lú dúkìá wa àti ẹ̀mí wọn. èyí wá gbogbo fi jẹ́ pé azùbẹ́ ìní azùbẹ́ ìdíjọ àwọn lẹ́yìn tó jẹ́ pé tálákà tálákà ní dúkù nígbà tó kú gbèsè tó fi ilé ààrẹ ti tó lọ́rùn ọmọ ẹ̀ gbèsè náà pọ̀ kan kí ló dé wọ́n máa ọlọ́wọ́ bá nìkan ló máa irú àjùlọ tí ń bẹ láàrin yẹn tí alẹ́sà àtàlà sọ pé ìsọ pé àwárí àzùrẹ́ ẹni olùrànlọ́wọ́ mi ojú àzùrẹ́ kalma àwárí wọn láti di alhau nítumọ̀ rẹ̀ ní ti pàápàá ní èdè arab ó ní nǹkan funfun báláyá tí nǹkan funfun dáadáa ẹni wọ́n pè alhawa bíbẹ̀ láti rí oòrùn láàyè ẹni pé ẹlẹ́yin ju ẹgbẹ́ sí ẹyin ju funfun yẹn tó funfun tẹ́mú tí ó túbọ̀ sí kan bẹ́ẹ̀. sọ ibẹ̀ ni wọ́n ti sọ oòrùn láàyè. ọlọ́wọ́ ọba ó pe àwọn tí wọ́n kọ́kọ́ gba ẹ̀sùn tọ́tọ́ gba ànábì Ìsá gbọ́ ní àwùsọ olùrànlọ́wọ́ rẹ̀ àwọn afáà nítorí ìkìláàsì wọn ni torí ìkìláàsì wọn tó tóbi gbogbo èyí ni pé tó tó tàbí tó dé ògóngó bákan torí pé ẹ̀mí wọn má kúrò níbi rich àti nifaq àti kú àti ṣe gbogbo ẹ̀ pátá ẹ̀mí wọn mọ́ ìdí inú tọ́lọ̀ pè wọ́n ní àìsọ́ àìsàwárí yìí. والأنصار جمع نسير وهو من ينصر غيره نصرا شديدا معززا طبعا انصار جمع في نصير يعني في انصار يلوى ìrànlọ́wọ́ tó tóbi gan ọdún wọn pè ní nàfíì in tí agbàlérò pẹ̀lú ansarullah àbí nasrullah ó ní ìrànlọ́wọ́ ẹ̀sìn ọlọ́run ọba torí pé ọlọ́run ọba kò ní ibi kẹ́nìkan rọrùn lọ́wọ́ ó wá kára ẹ̀sìn ọlọ́run ọba lọ torí káwa náà lè dìré rẹ̀ ni kára tèmi ṣẹ̀rí ààrẹ lọ láti bi ìpèpè sí ojú ọ̀nà náà àti ìtẹ̀lé àlẹ́bí sí ọlọ́run ọba rántí wa. kẹ́lá yìí àfáà náfà àti ibn kathir àti abu amr nínú àwọn afáà oníkẹ́ra wọ́n kà á pé kúnú àrùsọ́rọ̀ lìlà kúnú àrùsọ́rọ̀ lìlà eléyìí náà ṣìrá àní tí òun náà jẹ́ ṣìrá àtúnwó tó jọjú. فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة apá kan nínú àwọn bàní Israel lọ́ba àlẹ́bí ìgbàgbọ́ wọ́n ṣe ìmánì sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ṣùgbọ́n apá kejì àwọn ṣe kètò rí sọ́nà rẹ̀ èyí ni pé nígbà tí ànábì Ìsá tí ó ń jíṣẹ́ ọlọ́run sí fún àwọn ìjọ rẹ̀ tí àwọn àwàrí june tí wọ́n sì ràn wọ́n lórí dáwà yẹn ó mú kí àwọn apá kan nínú bàlóòdì Israel wọ́n gbàgbọ́ tí wọ́n ṣe ìmánì sọ́lọ́run wọ́n ṣe ìmáàní pé ànábì Ìsá òjíṣẹ́ ọlọ́run ọba ni kì í sọmọ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ni kì í sọlọ́run bẹ́ẹ̀ ni ẹrú ọlọ́run ọba sì ni ṣùgbọ́n pàtàkì míì wọ́n sí náà nínú wọn ìmọ̀ jùhúdán lìsì ìrìnsàlẹ́tì wọn lòdùn bọ́sì àwọn míì tí wọ́n ní wọ́n pèrè wọn wípé kèé fi òjíṣẹ́ ọlọ́run kèé fi ìṣẹ́ àlẹ́bí ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ṣe tù nímọ̀ ìyá rẹ̀ pé onídìlẹ́ ni gẹ́gẹ́ bí àwọn yahoo bí ẹ ṣe. àwọn apá mi ìmọ̀ bìkúlù wọ́n ìpa ìfọ́kọ̀ náà àpá mọ́tàkà tó lè wúwa. àwọn tó kọjá ẹnu àlá lẹ́yìn ìgbà wọn gbàgbọ́ tán wọ́n wá kọjá ẹnu àlà ẹlẹ́sìn ẹ̀ tó gbogbo ẹni tó bá kọjá ẹnu àlà níbi orí ìgbàgbọ́ rẹ̀ ó ti di tẹ̀tẹ̀ rí bí ọ̀gbàgbọ́ torí pé wọ́n gbé sí ipò ọlọ́run gan fún rẹ̀ wọ́n fún un ní ipò tí kì í ṣe tiẹ̀ wọ́n wá kúkú gbé sí ipò ọlọ́run ọba àwọn apá mi fàmìkọ́ ìnáwó huwa Allah nínú àwọn eléyìí tó kọjá ẹnu àlàyé àwọn tó sọ pé ọlọ́wọ́ ọba ni wọ́n mi kọ́ ìnáwó ibnu Allah àwọn apá mi nù wọn ni ọmọ ọlọ́run ni wọ́n mi kọ́ ìnáwó sáàlì kò àtà àwọn míì wọ́n ní mẹ́ta lọ́fẹ̀ẹ́ ni èyí ni pé ọlọ́run bàbá àti ọlọ́run ọmọ àti ọlọ́run ẹ̀mí mímọ́. tó ìdínú tí nàfàrà tí wọ́n fi jẹ́ ìjọ ìjọ ìjọ oríṣiríṣi tó pọ̀. فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ọlọ́run ni a bá ran àwọn tí wọ́n gbàgbọ́ lódodo a ràn wọ́n lọ́rọ̀ lórí àwọn ọ̀tá wọn ó wá jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ olúborí torí pé wal aqibatu lil muttaqin ìgbẹ̀yìn dáadáa fún olùpáyọ̀ ọlọ́run ọba ni bákan náà àdéhùn ọlọ́run ní inna lanansuru rusulana wọ́n èròǹgbà níbi ááyà yìí léè tí ó kún àwọn múlùmí lẹ́dùn ní gbogbo àsìkò àti gbogbo ìgbà lórí bí wọ́n ṣe yí mẹ́rin kọ́nà tí wọ́n sì ṣiṣẹ́ rí torí pé nínú súnà ọlọ́run ọba lọ́wà ó ti ṣe ìdájọ́ pé ní gbogbo ìgbà ohun àwọn olùpáyọ̀ òun àwọn ni wọ́n borí gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe fún àwọn olùtẹ̀lẹ́ àlẹ́bí ìrísá lórí àwọn ọ̀ta wọn tó jẹ́ kẹ̀kẹ́ yìí. ibnu ishaq àti ibnu saad wọ́n gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ kan wá وني قال رسول الله صلى الله عليه وسلم لنفر الذين لقوه بالعقبة nígbà tí àwọn àmẹ́ríkà ah, sọ́nà wà ní maka ṣe fi kèrè hijira lọ sí madina àwọn ará madina tí wọ́n bẹ̀sù wọ́n yọ àwọn gbòǹgbòǹgbò nínú wọn àwọn àgbààgbà àwọn ọlọ́lá àwọn onípò àwọn tí wọ́n ṣe tí tí wọ́n gbọ́ wọ́n jẹ́ àwọn méjìlá wọ́n wá ṣáàrù wá láti Madina wá sí Maka wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam torí pé Ànábì àṣálà ń pa wọ́n láti ẹ̀sẹ̀ tẹ́ ló bá gbé lóòótọ́ lẹ gbà mí gbọ́ ẹ̀ sì ń fẹ́ kí n wá sọ́dọ̀ yín àfẹ́rẹ́jù ìlẹ́yìn ìpínlẹ̀ àṣàrọ̀ mi ń fún ẹ àwọn ọkùnrin tó jọjú méjìlá nínú yín يقولون قفلاء على قومهم sọ́wọ́jẹ́ àwọn owó jẹta rántọ̀ àbí àwọn aṣojú fáwọn ẹ̀jọ́ wọn kama kafalatil hawariyuna li Isa ibn Maryam gẹ́gẹ́ bí àwọn ìjọ hawariyun báwọn náà ti jẹ́ aṣojú fún àwọn ìjọ wọn أنبني ولا يجدن أحد منكم في نفسه أن يؤخذ غيره فإنما يختار به جبريل كان يتكتو وبعض ينوي fọ́mọ́ tèrò nǹkan lọ́kàn níbi ìbínú torí pé ọlọ́run ọba ni ó ṣe àṣàyàn fún mi àwọn ọkùnrin tí wọ́n yẹ̀yàn ọlọ́run ọba lọ́yẹ̀ wọ́n so ẹni tí wọ́n ọba yẹ̀kọ́ lọ́bìnú lẹ́yìn náà lànà ti wá sọ fáwọn aṣojú yẹn ló wá ní innakum kufadaa ala qawmikum ẹ̀yin ni aṣojú àwọn èèyàn yìí kaka fálàtì hawariyina ní Isa ibn Maryam gẹ́gẹ́ bí àwọn hawariyun bí wọ́n ṣe jẹ́ aṣojú fún àwọn ẹ̀jọ́ wọn pẹ̀lú ànábì Isa wàhánà kàfíìlì min qawmi èmi ni a aṣojú àwọn àjọ mi àwọn Quraysh kọ́ọ̀lù náà alábìbí wọn tó fẹ́ gbà wọn ní bẹ́ẹ̀ ni àwọn gbà. bákan náà áyà yìí nígbàkejì àfihàn ní fún àwọn mùsùlùmí pé ọlọ́wọ́ bá yọ̀ ràn wọ́n lọ́wọ́. torí pé ọlọ́run bá sọ bẹ́ẹ̀ pé fa ayyadina alladhina amanu ala aduwwihim fa asbahu zahirin àwa kí àwọn tó gbàgbọ́ àti wọn lẹ́yìn lórí ọ̀tá wọn wọ́n á padà wá di pé àwọn lolúborí tò nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ lórí ìròyìn àlẹ́bì Ìsá àwọn mùsùlùmí ti gbà ìró dùnú ni fáwọn pé ọlọ́run bá ń bọ̀ wá ran àwọn lọ́wọ́ àwọn ó kúrò nínú ìnira mọ́sùmọ́tọ̀ lọ́rọ̀ tẹ̀sẹ̀ rí kó bá wọn. àwọn tó fi hàn pé lóòótọ́ lóòótọ́ làwọn sàhábà Ànábì sallallahu alaihi wa sallam o ni wọ́n ṣe ìdáhùn ẹni pé wọ́n dáhùn sí ohun tí ọlọ́wọ́ bá ní kí wọ́n ṣe torí pé ní àwọn ààyè bòmí ọlọ́wọ́ bá fi rinlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni bilfukọrọ ilmuhajiri lẹ́lẹ́rí na ókùrìjì nìjíríàrìhìn wọ́n àmúwárìhìn يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون fún àwọn tálíkà nínú àwọn muhajirin tí wọ́n ṣe hijira láti Mẹ́kà lọ sí Mẹdínà àwọn tí wọ́n lé wọn kúrò nínú ìlú wọn tí wọ́n jẹ́ kí wọ́n dúkìá wọn jáde wọ́n jáde ń wá ìmọ̀nú ọlọ́run ọba wọ́n eléyìí fi hàn pé ọlọ́run sọ wípé àwọn muhajirun wọ́n ń ran ọlọ́run ọba lọ́wọ́ àti òjíṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti wá kúrò ṣe. bákan náà lọ́lọ́run tó sọ nípa àwọn àǹsọ́ọ̀rù gan fúnra wọn ọlọ́run ní والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم أولا سوى قطة سوى قطة بيسو من أوى مهاجرين أتي أوى أنصار وارى مدينة أتوتو سوى كلمة لي أولا يونس يونس أولا يونس يونس يونس يونس bákan náà ọlọ́run ti pèsè sílẹ̀ ọgbà ẹ̀dẹ̀ra tí a kéré lọ bí odò tó ń sọ̀lẹ̀ lábẹ́ rẹ̀ ọlọ́run ni wọ́n máa gbé lọ wọ́n máa gbé bẹ̀ lọ gbére eléyìí ni oríire tó tóbi tó àyà yìí ó fi hàn pé àti muhajirun àti ansor gbogbo wọn pátá òun wọn dáhùn tí ọlọ́wọ́ bá ní kí ṣe ọlọ́wọ́ bá sì ti ṣe ìlérí pé ẹ̀sán tó wọ́n ṣe fún ọ náà ni ويصلح ويصلح وبعد الجنة bákan náà ó ní ọlọ́run tó fi ọlá wọn hàn níbo mi tó ní muhammadun rasulullah والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا ọlọ́run ni anabi محمد صلى الله عليه وسلم òjísé ọlọ́run ọba ni àwọn tó ti wà pẹ̀lú ẹ̀ nínú àwọn múmìnì almuhajirun àti ansar àwọn tí ó máa ń le koko lórí àwọn kèfèrí ni wọ́n sì máa sì kẹ ara wọn ẹ máa rí wọn tó máa ti rùkú tó máa ti sùdúù ní fẹ́ ń wá ìyọnu ọlọ́run ọba so eléyìí fi hàn pé ọlọ́wọ́ bá fi òfin hàn pé àwọn sàábẹ́ àmẹ́bí sallallahu alaihi wasallam wọ́n dáhùn ìran ẹ̀sìn ọlọ́wọ́ bá tí ọlọ́run ní kí ó ṣe wọ́n dáhùn rẹ̀. so àwa ló kù fún torí pé pípé tọ́lọ́run pè wọ́n ó pe àwa náà wípé ká ran ẹ̀sìn ọlọ́wọ́ ọba lọ́wọ́ torí tí ọlọ́wọ́ ọba kó lè ran àwa náà lọ. eléyìí ni ìgbẹ̀yìn súrọ̀ tún ọ̀pọ̀ àwọn nǹkan tó wá nínú ẹ̀ ní àwọn mòdó àwọn topic tó tóbi jùlọ wọn ò ju bí márùn lọ alákọ̀ọ́kọ́ النوم والتعليف على مخالفة القول للعمل ó ní èébú àti ìdánilẹ́bi tó gbogbo àwọn tí ọ̀rọ̀ wọn tó máa ń lo tó máa ń ṣe àtòjì jẹ pẹ̀lú iṣẹ́ wọn èyí ni pé iṣẹ́ ń sọ lẹ́nu òun kọ́ ni wọ́n ń wù wà gbogbo àwọn tí wọ́n bá ń ṣe báyìí ọlọ́run ọba ó bu wọn nínú àlùfáà ó sì dá wọn lẹ́bi ó sì fi hàn pé iṣẹ́ iṣẹ́ ẹbú tó tóbi gbà òní wọn ṣe. ẹlẹ́ẹ̀kejì àlùfíṣàrọ̀ tó bí Muhammadin صلى الله عليه وسلم على لسان عيسى ó ní pé ànábì Ìsá ọmọ Maryam ó ṣe ìró dùnú wíwá ànábì Muhammad sallallahu alaihi wa sallam sáyé ẹlẹ́ẹ̀kẹta Muhammad sallallahu alaihi wa sallam ursila bil huda wa dinil haqq ife ànábì sallallahu alaihi wa sallam àárọ̀ pẹ̀lú ìmọ̀nà àti ẹ̀sìn òdodo ẹlẹ́kẹ̀rin àtìjáàrọ̀tù rọ́ọ̀bì ha ìlú ọ̀nà bí ẹ̀sìn ìmánu wọ́n jihad fi sabilillah ohun tó ní ríbà tó ní èrè tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni ìgbà ọlọ́run ọba gbọ́ àti ìgbìyànjú lọ sí ojú ọ̀nà ọlọ́run pẹ̀lú dúkìá àti ẹ̀mí ẹlẹ́ẹ̀karùn-ún al'amú bí nọ́sọ̀rọ̀ ti dín kọ́nà nọ́sọ̀rọ̀ àwárí yóò nà bí nà bí. èyí pé ọlọ́run pa wá láṣẹ kárẹ̀ sí ọlọ́run ọba lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn àwárí yóò àwọn disciple ànábì Ìsá báwọn náà ṣe ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́. lẹ́yìn eléyìí eré ni tafsir sórọ̀ ti sọ̀tù. عند لغبة tí ó jẹ́ kó ṣerú pé àṣẹ ní káàdì pàtàkì wájú a fi wá ìyọnú ọlọ́wọ́ balẹ̀ tọ́lọ̀ sì jẹ́ kí a ṣe àǹfààní pẹ̀lú gbogbo tí a gbọ́ nínú ẹ̀ وصلى الله على نبينا محمد وآله وأصحابه Súra kọ́tẹ̀lẹ̀ súra yìí قل سورة الجمعة سورة الجمعة مدنيا يعني في أسق الإخوان النبي صلى الله عليه وسلم لمدية وهي إحدى عشر آية آية مكة لالو النوع ní sísọ bí àwọn súra ti sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ lẹ́yìn súrọ́tù sọ̀kalẹ̀ ni bó ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe ó ṣe tẹ̀léra wọn nínú àṣọ̀hàn àwọn súra ní ìwà tí wọ́n tẹ̀léra wọn níbi tí sọ̀kalẹ̀ tó jẹ́ pé wọ́n jìnà síra wọn níbi bá a ti tó sínú àṣọ̀hàn ṣùgbọ́n súra yìí ó sọ̀kalẹ̀ lẹ́yìn súrọ́tù sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ sì ni a ṣe tó nínú alkùrán gan fúnra ó kọ́ rẹ̀ súrọ́tù jùmọ̀ ó kọ́ rẹ̀ yìí jẹ́ ti mẹ́sínà nù lásìkò àwọn sàhábà àti àwọn tíra súnà àti àwọn tafsir ó ní súratul jumu'ah àmọ́ ó kọ́ mí yàtọ̀ sí súratul jumu'ah nínú Bukhari حديث أبو هريرة قل كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فأنزلت عليه سورة الجمعة ipe àjókò lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ti sọ suratul jumu'ah kalẹ̀ fún un

ọ wá ní ọkọ̀ ọjọ́ ó ní ọjọ́ keje nínú ọjọ́ ọ̀sẹ̀ nínú Islam ó ń lọ́jọ́ keje. bákan náà ó tún ní ìrùn kan tá a máa kí tó yàtọ̀ sí bá a ṣe ń ṣe ní gbogbo àwọn ọjọ́ ó ní ìrùn jimá ọlọ́ni yáyọ̀ lẹ́rìí náà mọ̀ إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيت ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí wọ́n bá pe ìpè lọ síbi ìrun lóòjọ́ jùmọ̀ ẹ yára tẹ lọ dá ọlọ́run ọba lóhùn tẹ yára lọ síbi ìrántí ọlọ́run ọba tẹ fi títà rí àtìlẹ̀ tó níbi ni ó kọ sórọ́sù ìjùmọ̀ tó ti jáde èyí tí ọlọ́run dárúkọ ìyàwó mọ̀ ìjùmọ̀. أفاء الثعلب قل إن قريشا كانت تجمع فيه عند قصقي بدار المدوى ilé kan wà ní maka wọ́n ń pè ní Darun Nadwa inú ilé náà ni wọ́n ti máa ń ṣe ìpéjọ gẹ́gẹ́ bí meeting wọ́n bá fẹ́ ṣe lásìkò ìjà ìyíyà ó wà ní ẹ̀bá ilé ọ̀fíì ọ ẹnìkan nínú àwọn àgbà arab lásìkò náà. so ní ọjọ́ yẹn ọjọ́ keje káńtẹ̀ lè ra ọjọ́ dílẹ̀ yìí ọjọ́ náà ni wọ́n máa ń ṣe ìpèjọ náà nínú ilé yìí ولا يقتضي في ذلك أنهم سموا ذلك اليوم الجمعة ṣùgbọ́n èyí ọ̀wá nílé pé àwọn ẹni wọ́n sọ ní ọjọ́ Jímọ̀ torí wọ́n máa ń ké jọ níbẹ̀. ولم أر في كلام العرب قبل الإسلام bẹ́ẹ̀ ni a rí nínú àwọn ọ̀rọ̀ àwọn Arab síwájú ẹ̀sìn Islam ما يثبت أن اسم الجمعة أطلقوه على هذا اليوم ipe ọjọ́ keje yẹn báwọn náà ṣe ń pè ní ipe yóò mú ìtumọ̀ ṣòtúbà tó bá wà níbẹ̀ yóò jẹ́ pé Islam ni ó kọ́kọ́ sọ ọjọ́ náà ní ọjọ́ ìjìmọ̀. yóò ó láti sọ ẹ pé àwọn arab wọn ní orúkọ tó ń fi ọjọ́ náà àbí kí wọ́n máa pè ní ìyàwó mùsùlùmí ọjọ́ keje ṣùgbọ́n islam lọ kọ́kọ́ pè ní ìyàwó mùsùlùmí bẹ́ẹ̀ ni orúkọ tó ti sọ ọjọ́ yìí náà orúkọ náà láti sọ ìrún táà máa kí nínú rẹ̀ lọ́jọ́ náà a ní sọ̀lá tó bẹ́ẹ̀ ló sì wà nínú àwọn àdísì Ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń pe ọjọ́ náà láì fi àlìyọ́wù sí wọ́n máa ń pè ní àlìtúmà gẹ́gẹ́ irú ẹ̀ ni ọ̀rọ̀ Ànábì sallam tó ní idha jaa ẹni pé tó bá wá kí òun ọjọ́ jimá sọ́lì ẹ̀kẹ́tẹ̀ tọ́wẹ̀ bẹ́ẹ̀ náà ni ó yọ nínú ọ̀rọ̀ Aisha radiyallahu anha torí kana an-nasu yanshabuna wọ́n máa ń ṣe ara wọn láti wá sí inú Mẹ̀dínà láti wá sí rọ̀júmọ̀ torí pé wọ́n wà ní àwárí àwárí ọ̀nà tó dùn ní lẹ́yìn ní Mẹ̀dínà. so táwọn ilé bá wá lọ́sẹ̀ àwọn ilé ọ̀ wà lọ́sẹ̀ ó ní sọ́mọ́ pé wọ́n fi ìlúlẹ̀ àkọ́kátá so wọ́n máa ń gbà á fúnra wọn láti wá sí ọjọ́ ìjúmọ̀. almuhim ohun tá a ń fẹ́ nígbà nínú bí mo pé kẹ́lìmà jùmọ̀ ó wá lórúkọ ọjọ́ nínú alkùnrin ọlọ́ni yawmul jùmọ̀ òun náà ni a ti fi sọ ìrún tí ọlọ́run bá pa wá láti láti lọ kí òun náà láti sọ pé sọ̀láàtùn jùmọ̀ gbogbo ẹ̀ ó túmọ̀ sí ìpéjọ ìrún tí a máa péjọ sí. súrà yìí àwọn nǹkan tó wá nínú ẹ̀ ó ní pé lórí àwọn ọ̀rọ̀ méjì tó jẹ́ gbòǹgbò alákọ̀ọ́kọ́ wọ́n ti fa àtùmọ̀ والهدف من بعث من بعثة الرسول ومسألة المعاد. سورة أنا صار لوري توحيد من الله ó sì sọ̀rọ̀ lórí sífà ọlọ́run ọba èyí ni pé ìròyìn ọlọ́run ọba àti èrò kí ni ìdí tá a fi rán àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam níṣẹ́ wá sí gbogbo àgbáńlá ayé àti mọ́sálà ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ àlẹ́yàmà lé tó jẹ́ pé àwọn Arab wọn ò gbàgbọ́ pé ọjọ́ kan wà tọ́lọ́run ti ju gbogbo ẹni ọba ti kú tí ó di ìdílé ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ó ní àwọn tẹ́lbíà tọ́lọ̀ ń kọ́ wa bí a ṣe sírun jùmọ̀ àti àwọn àmì ńláńlá tí ń bẹ fún ọjọ́ náà tí ọlọ́run fi ní ká títà àti rírà sílẹ̀ láti lọ dáhùn láti lọ kí òun ọ̀hún. so àwọn eléyìí àwọn nǹkan gbòǹgbò tó wá nínú rẹ̀ súra náà láì bá àsìkò àwọn kọ̀kọ́ sọ̀rọ̀ lórí ọlá tó ní síwájú ká tó bẹ̀rẹ̀ sí súra náà nínú àwọn ọlá tó wá lọ àdíjà lẹ́yìn sallallahu alaihi wa sallam tí ọjọ́ jímà ní àbí kí ìrun jímà ní wọ́n ní àdíjì tó wá nínú Sahihu Muslim كاتيا بولات وضاء ابن عباس أتي أبو هريرة رضي الله عنهما إنت النبي صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الجمعة بصورة الجمعة والمنافقين إنت ينزل النبي أما كسورة سورة أغاثي ومن سورة الجمعة أتي سورة المنافقين وإذا كتابين bákan náà a gbà láti ọ̀dọ̀ Abi Rafi ó ní istakhlafa Marwan Aba Hurayra ala al-Madina Marwan tó jẹ́ wáálí èyí tó tọ́jọ́ bíi gómìnà ní Madina lásìkò ìjọba bàbẹ́ nígbà jáde kúrò nìyí ó fi Abu Hurairah sílùú pé ìwọ ni kó sojú òun wa kharaja ila Makkah òun jáde lọ sí Makkah fa salla lana Abu Hurairah yawm al kí ìrun jùmọ̀ fún wa ń jọ́nà فقرأ بعد سورة الجمعة في الركعة الآخرة هو ك لي ليبة سورة الجمعة لركع الدين إذا جاء المنافقون وكا سورة المنافقون يعني في ركع على وكا سورة الجمعة ركع عليه كيجي وكا سورة المنافقين قال فأدركت أبا هريرة حين انصرف قولي أني مبال وضع أبو هريرة لما تكيرت فقلت له ما تصفين إنك قرأت بالسورتين كان علي بن أبي طالب يقرأ بهما بالكوفة سورة التي توقعنوا روي بمتبع الكوفة في علي بن أبي طالب قلنا بما كانوا لجوزنا فقال أبو هريرة لأبو هريرة بطيقين إني سمعت رسول الله إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ بهما يوم الجمعة bí mo ti gbọ́ tí àlẹ́bíṣà àtọ́lá máa ń ṣe kánú lóòjọ́ jímọ̀ so ohun tó fi jẹ́ pé àlẹ́bíṣà àtọ́lá máa ń ka lóòjọ́ jímọ̀ èyí ni pé súrà náà ní ọlá wallahu a'lam bismillahi rahmani rahim ọlọ́ni yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ard al-maliku al-quddus al-aziz al-hakim. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهم العزيز وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ọlọ́run ni yusabbihu lillahi ma fi samawati wa ma fil ard gbogbo tí ń bẹ ń sẹ́mà àti tí ń bẹ nílẹ̀ gbogbo wọn ni wọ́n ti àpọ̀mọ́ fún ọlọ́run ọba òun ni pé wọ́n ti tẹ̀sí fún ọlọ́run ọba. Al-Malikul Quddus ọlọ́run ọba sọ́yẹ́ pé ó ní ọba tó ní gbogbo nǹkan pátá alkudus ọba tó mẹ́ alaziz ọba tó borí alakim ọba ọ̀jọ̀gbọ́n afa onímúyẹ́sàr oní yonasi allah ta'ala ala kulli ma la yaliqu bihi kullu ma fi samawati wal ard gbogbo tí ń bẹ sẹ́mà àti tí ń bẹ nílẹ̀ wọ́n ń tẹ̀mí ni wọ́n ń tẹ̀mí ni gbogbo rẹ̀ pátá wọ́n ń ṣe àkọ̀mọ́ fọ́lọ́run kúrò níbi gbogbo tí ò yẹ tí ò tọ́ sí ọlọ́run ọba wọ́n ń fọ ọlọ́run ọba mọ́kù lẹ̀. wọ́n wọ wákàdáwọ̀ àlùmáàlì kùlùkùlù sẹ́yìn ọlọ́run ọba yìí òun ló ní gbogbo nǹkan pátá. àlùmọ̀tàkọ́bìtì sí ìdìlà nìgbà òun ló ń darí gbogbo nǹkan náà tí ò sí ẹnikẹ́ni tó lè sọ tó lè bí léèrè bọ́ pé báwo ló fi ń darí ẹ̀ báyìí. alimọ̀lẹ́sì wọ àǹkúlì náà sìn ọlọ́run ọba tó mọ́ kúrò níbi gbogbo ohun tí ò pé àti ohun tí ò yẹ àlàáfíì alẹ́bí ilẹ̀ ọ̀lẹ̀ ọlọ́run ọba ọba tó tóbi tí ò sẹ́ni tó lè borí ẹ̀. alhakim fi tẹ̀síìrì yìí wà tó lẹ́yìn ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n níbi gbogbo bó ṣe ń darí sánmà àti ilẹ̀ rẹ̀ àti àwọn ẹ̀dá rẹ̀ gbogbo tí ń dá ọba ọ̀jọ̀gbọ́n ni. Súra yìí, ó bẹ̀rẹ̀ pẹ̀lú àfọ̀mọ́ ọlọ́run ọba. Ó sì fi àwọn àròyìn kan fún lẹ́yìn tó ń ròyìn ọlọ́run ọba. so eléyìí ọjọ́ bí ọ̀rọ̀ tẹ̀síwájú síwájú tí ọlọ́run tó sọ ohun tó fẹ́ sọ lọ́wọ́ ní yusabbihu lillahi máa fi samawati wa máa fi náà gbogbo tí ń bẹ ń sánmà àti tí ń bẹ nílẹ̀ wọ́n fi èyí fọ́lọ́run wọ́n sì ń gbé ọlọ́run ọba ga eléyìí torí pé wọ́n gbàgbọ́ wípé ọlọ́run ọba ọba àtúnni wọ́n gbàgbọ́ wípé kò sí ẹni tó tọ́ tó yẹ ká jọ́sìn fún ọlọ́run ọba lọ gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ níbò mí pé تسبح له السماوات السبع والأرض ومن فيهن gbogbo sọ́mà méjèèjì àti ilẹ̀ àtàwọn tí ń bẹ nínú rẹ̀ gbogbo wọn pátá ni wọ́n ti àfọ̀mọ́ fún ọlọ́wọ́ ọba wà nínú ṣe in ilà ìsọ́bì òbí hàmdì ẹ wà ní rí kẹkẹ nínú tó jẹ́ ẹ̀dà ọlọ́run àyàfi kẹ́ẹ̀rí pé ó ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́run wàlákin látọ̀kọ̀wò lẹ́tẹ̀sí àrùn ṣùgbẹ́yìn ẹ̀dá ẹ̀ẹ̀bọ́ kí ni tẹ̀sí ìfọ́nṣe innahu kana haliman ghafura torí pé ọlọ́run ọba ọba aláàánú ni ọba tí máa ń forí jùlọ ni sọ ayé yóò fi hàn pé gbogbo nǹkan pátá ní sàkómọ́ kọ́lọ̀ àti etí ń tẹ̀mí àti etí ọ̀mọ tẹ̀mí ṣùgbọ́n ẹ̀dá àmọ́ kí ni ní ìfẹ̀sílì tí ṣe ọlọ́run ọba nìkan lọ́gbọ̀n ọlọ́wà ọwá ròyà rẹ̀ lẹ́yìn ilé pé ó ní alìmáàlìkù alìkùtù èyí ni pé alìmáàlìkù lè máa fi sàmà wá sí wọn á ó ní ẹn tó ní gbogbo tí ń bẹ ní sánmà àtìlẹ̀ àti sánmà àtìlẹ̀ ọ̀hún alìmùsàtọ́rì kò fi ìgbìmọ̀ òun lòun darí gbogbo ẹ̀ pátá pẹ̀lú agbára òun àti rígbọ̀ òun المنزه عن عن كل ما لا يليق بجلاله وكماله ولو وضع ثم كل هذه بالظلم كثيرك so التسبيح نبي أني أقوم التسبيح mo ní pé ọlọ́run ọba gan fúnra rẹ̀ ọba tó mọ́ ni. àlùbáàlì ń fi sọ̀hárà ọlọ́run ọba tó ẹ pé ó dé òpin níbi mímọ́ kò tún sí mímọ́ ní ìlẹ́yìn rẹ̀. العزيز الحكيم ìròyìn ọlọ́run ní ìfúnnilé òun ni pé العزيز ọba tó tóbi tó borí gbogbo nǹkan pátá alhakim ọba ọ̀jọ̀gbọ́n nínú gbogbo nǹkan tí ń ṣe àgbègbè ń dá so lẹ́yìn ìgbà tí ọlọ́run bá kọra rẹ̀ mọ́ tó sì fún wa níròyìn pé gbogbo àwọn tó ní ṣe àpọ̀mọ́ fóònù حضور النبي محمد صلى الله عليه وسلم قل هو الذي بعث في الأميين رسولا هو الذي بعث في هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ọlọ́wọ́ ọba tí a sọ wípé gbogbo àwọn tí ń bẹ ní sánmà sílẹ̀ gbogbo wọn ni wọ́n ń ṣe àkọ̀mọ́ fún ọlọ́wọ́ ọba dáàrò ní rẹ̀ wípé olóò gbogbo nǹkan tí ń bẹ ní sánmà sílẹ̀ olọba dẹ́dà ọlọ́wọ́ ọba dáàrò ní rẹ̀ wípé ọba tó mẹ́ni oní olúborí olọba àjọ̀gbọ́n ọlọ́run ọba ọ̀run náà ni ọba tí ó rán òjíṣẹ́ sí inú àwọn ẹ̀jọ̀ kan tí wọ́n máa kọ tí wọ́n sì máa kà. yẹ́tìlú àléhìm àyàtì òjíṣẹ́ náà yóò wà máa kà fún wọn ááyà ọlọ́run ọba wọ́n yóò bẹ̀ kí him yóò sì máa kọ̀ wọ́n kúrò níbi ẹ̀ṣẹ̀ àti ẹbọ ṣíṣe wa yu'allimuhumu al-kitaba wal-hikma yóò tún wá máa kọ́ wọn ní tírà ọlọ́run ọba àti ọgbọ́n wa in kanu min qablu lafi dalalin mubin lẹ́yìn tó ti jẹ́ irú àmì wo ló tó lẹ́yìn òbí mo obìnrin kó sì lọ bò mọ́lẹ̀ tí àmì kọ́ àmì ni irú àmì wo ló tó lẹ́yìn ọgbẹ́ igi ọgbẹ́ ọ̀pẹ ọmọ ni inú àmì ló tó lẹ́yìn kó dẹ́bí ìròjọ kó gún kó wá dàbí pọ̀tọ̀pọ̀tọ̀ gbogbo ìgbà tí wọ́n bá ti rí oúnjẹ tí ó tí ó tí ò rí tí ó ọlọ́run rẹ̀ náà ni wọ́n padà jẹ tí àmì kọ́ lè àmì ni sọ ìdínú tọ́lọ́ ti sọ pé wọ́n wà nínú àmì tó tóbi àmì tó tóbi jùlọ òun ẹbọ tí wọ́n ń ṣe sọ́nà òun ẹbọ tí wọ́n ń ṣe sọ́nà ọlọ́ni wà á kọrí ilẹ̀ nínú bá a ṣe hàn sí àwọn ẹ̀tọ́ yìí bẹ́ẹ̀ la tún rán sí àwọn ẹ̀jọ́ míì náà lámà yẹn àpò òbíri kódà wọn ò ti ẹ̀pàdé pẹ̀lú wọn rí wọn ò sì mọ̀ bí wọ́n ti rí fẹ́ pé ìránṣẹ́ rẹ̀ ni wọ́n padà wá dọ́dọ̀ wọn ni ó sì gbàgbọ́ tí wọ́n máa ṣe gbogbo àwọn ìtọ́pa láti wọ́n wà láàbí alhakim ọlọ́wọ́n báyìí ò ní olúborí ọba ọ̀jọ̀gbọ́n a rí pé ìròyìn méjèèjì ìfún wa níbi torí pé agbọ́ àwọn tí wọ́n rí tí wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ sì gbọ́ ọ̀rọ̀ látẹnu rẹ̀ báwo làwọn tí wọ́n ti ẹ̀rí rí tí wọ́n ti mú àsìkò rẹ̀ tí wọ́n kàn gbọ́ ìròyìn rẹ̀ tí wọ́n sì gbàgbọ́ bẹ́ẹ̀ sì ń ṣe gbogbo wọ́n ń ṣe gbogbo tó pa lẹ́sẹ̀ tó ìdí nìtọ́lọ̀ sí ni wà kọrí ìrànlẹ́ ìròyìn àwọn míì náà lọ́nìyà àkòbì tí wọ́n tó wọn pàdé pẹ̀lú ọ̀pẹ́ ìfẹ́ wọn ò lò gbà pẹ̀lú wọn gbogbo wọn náà ni wọ́n padà wá gbàgbọ́ èyí ni pé gbogbo wọn lọ́lọ́run rán wọ́n wúwà láti ìzọ̀n hakim ọlọ́run yìí ó ní ọba ọ̀jọ̀gbọ́n afá onímù yẹ́sà ó ní aláhù subhanahu هو الذي أرسل في العرب الذين لا يقرؤون ọlọ́run ọba ọba tí mímọ́ rẹ̀ ga olóra ìránṣẹ́ sí inú àwọn arab tí wọn máa kọ tí wọn ò sì máa kà wala kitaba indahum bẹ́ẹ̀ ni wọn ò sì ní tíraka sọ̀kalẹ̀ fún wọn tẹ́lẹ̀ rí wala athara risalatan ladayhim bẹ́ẹ̀ ni wọn ò ní àmì kankan dáa lé bí wọn wípé òjíṣẹ́ ti wá dé bá wọn sí tẹ́lẹ̀ rí ọlọ́run wa rán òjíṣẹ́ yìí rọ̀túnlẹ̀ mímú ọ wá wá láti mú wọn láti ara wọn ìlànà náà ti jẹ̀mí àmì ọ wá rán lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn ènìyàn pátá wà lẹ́yìn máa ka fún wọn wọ́n yóò tàn mílíọ̀nù yóò máa sọ̀rọ̀ mọ́ kúrò nínú gbogbo àwọn àdìọ́fẹ̀ tí ò da àwọn àdìọ́fẹ̀ tọ́jẹ́ pé irọ́ lásán ni wal akhlaq sayyi'a àti àwọn ọ̀wà tó burú yóò máa sọ̀rọ̀ mọ́ kúrò mbẹ̀. ويعلمهم القرآن والسنة يوتي ما في قوة سيرا ونوبة أتي سنة إنهم كانوا من قبل من قبل بعثته لفي انحراف واضح عن الحق àwọn ẹ̀jọ́ yìí síwájú kí ọlọ́wọ́ bá tó rán lọ sí àárín wọn wọ́n wà nínú ìjọ tó yẹ pé wọ́n ti wọ́n ti tẹ́rí kúrò níbi òdodo wọ́n ti tẹ́rí kúrò níbi òdodo wa torí pé ohun tí wọ́n ń kílè nígbẹ́ àwọn tẹ̀lé ẹ̀sìn àlẹ́bí Ibrahim ṣùgbọ́n gbogbo tí àlẹ́bí ṣùgbọ́n Ibrahim tó ti kọ́ wọn gbogbo ẹ̀ ni wọ́n ti ṣéǹjì débi pé àlẹ́bí Ibrahim kò kúkú bọ èyí kò fẹ́ bọ ṣùgbọ́n ọ̀fẹ́ bọ làwọn. وأرسله سبحانه إلى قوم آخرين bẹ́ẹ̀ ni ọlọ́run tó rán lọ sí ọ̀dọ̀ àwọn ẹjọ́ míì yàtọ̀ sáwọn ẹ̀dá wí lẹ́yìn ìdí ìhú bàdì fẹ́ pé àwọn òkè ẹ̀ kí ìdé bẹ́ẹ̀ pẹ́ẹ́ وسيجيبون من العرب وغيرهم لن يعلن وقد وعوى والله تعالى وحده هو العزيز الغالب ọlọ́run ọba olùkẹ́sọ́sọ́ omi ọba olúborí ọba tó tóbi jùlọ alákùnlé ṣe lórí gbogbo nǹkan alhakim fi àfọwárí wa àfààrí ọba ọ̀jọ̀gbọ́n níbi gbogbo tí ń sọ àti tí ń ṣe ìdínú tí àdébí sallallahu alaihi wa sallam tó fi kan nínú àdí tí Imam Bukhari àti Muslim sọ gbà wá nínú àdí kàpẹ̀ láì ọmọ ọmọ àdébí sallallahu sọ pé inna ummatun ummiyatun la naqra'u wala naktubu wala naktub àwa ìjọ kẹni pé pé àmọ́ kọ àmọ́ kà. bẹ́ẹ̀ sì ni àmọ́ وقال تعالى وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينه ìfẹ́ ìwà àlẹ́yìn sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ síwájú kátó rọ̀ wá ó kúkú mọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ sì ni ìwọ kọ́lọ̀ ọkọ̀ tí àtọ́ ń ṣàfihàn so eléyìí ni ìtumọ̀ òmìnir láti bí títà ni wípé wọn ò máa kọ wọn ò sì máa tà. wọ́n ní ààrẹ yìí ó wá láti ṣe àfihàn àdúrà النبي إبراهيم قلت لبعة رسائك ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ولوام وآية وقلت لبعة رسائك النبي إبراهيم صلى الله عليه وسلم nígbà tí anábì gan sọ pé wọ ọlọ́wọ́ ọba ò rán ẹnìkan ní òjíṣẹ́ sí àárín àwọn ará bíi wọ́n pé yọ́ jáde wá láti inú wọn tí wọ́n máa ka ááyà rẹ̀ fún wọn tí ó sì máa kọ́ wọn ní sí ọlọ́run àti ọgbọ́n rẹ̀ tí ó sì máa kọ̀ wọ́n mọ́kò níbi ẹsẹ̀ nínú nàkà ẹ̀ńtẹ̀lẹ̀ àti ìbò àfihàn ìwọ ọlọ́run ọba ìwọ ni ọba ọ̀jọ̀gbọ́n ìbọ ni ọba olúborí ìbínú náà tí ọlọ́run ti mú wa pé wíwọ́n lẹ́bi àrùsẹ̀rà pé wíwọ́n lẹ́bi bá àkàṣìkò nìjí náà gẹ́gẹ́ bí àlẹ́bí Ibrahim sọ pé rọ́bà wọ́n bàá fíìhìn بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة so bí bàtẹ́ pé ìdáhùn àdúrà annabi ibrahim ó ní ìránṣẹ́ annabi muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tí a gbà lérò pẹ̀lú wal akharina minhum àwọn míì nínú wọn lọ́mọ ayẹ́lẹ́kọ̀ọ́kùn bíi tí ò sí ìwà. àkọ́rí kẹ́lìmọ̀ nìkan tí wọ́n máa ń lò fún nǹkan mi yọ wà wá lẹ́yìn كل من يأتي بعد الصحابة من آل الإسلام إلى يوم القيامة ó ní gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn sọ̀hábà lẹ́yìn sallallahu alaihi wasallam títí dijọ́ gbẹ̀ndẹ̀ àṣeyámà àwọn ni ọlọ́run sọ̀rọ̀ ọ̀gá níbí. ìdínú tọ́lọ́run tó ní wà ó ṣe ìlẹ́yìn àhádà al-Qur'an ni unzirakum bihi wa man balagh wọ́n ti wá àyè Qur'an fún mi kí n lè máa kìlọ̀ fún yín àti àwọn tí ìkìlọ̀ mi tí wọ́n lọ bá tí wọ́n rí mi tí wọ́n sì lásìkò mi. wá nù Bukhari àti Muslim nínú àdíkì tí Abu Hurairah tó gbà wá wípé كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم وأنزلت عليه سورة الجمعة أو أمدكو فلو النبي صلى الله عليه وسلم يقولون بقى سورة الجمعة كاليسين نبات دبي وآخرين منهم لما يلحقوا بهم nígbà tó débi áyà yìí kọ́ọ̀lá rọ́jòlò mìírànwùlá arákùnrin kan nínú àwọn tó jókòólẹ̀ ọwọ́ sọ pé yá Rasulullah فلم يراجعه النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم حتى سأله مرة أو مرتين أو ثلاثة في في دينير ملاكي يا ملاكي وفينا سلمان الفارسي nínú àwọn àtàjọ́kò Salman Al-Farisi ó wà nínú wa ó wá bí àmẹ́sà àtàlẹ̀ rẹ̀ ìpẹ́ àwọn owó ní ọlọ́run gbà lérò pẹ̀lú wà á kọ̀rí ìdọ̀mígbó lọ́nà yẹn pàtó bèrè wọ́n ní àmẹ́sà àtàlẹ̀ àpapọ̀ wọ́n ní Salman Al-Farisi lọ́tẹ̀ lọ́wọ́ ní لو كان الإيمان عند الثرايا لمانه رجال أو رجل من هؤلاء. àwọn fáìsì yìí ìbájẹ́ pé iman yóò wà ní òkè ní níbi tí òṣùpá wà àbí òun wà àwọn tẹ́ẹ̀rí wọn ò bá lọ ọbẹ̀ láti lọ gba ọlọ́run ọba gbọ́. Nti àdábì gbà lérò pẹ̀lú ẹ̀ ní pé kìí ti Arab. Pẹ̀lú àlùfáàrì kìí ti ti Arab. Ara àfáàrì kìí wọ́n. Tó jẹ́ pé àwọn ọ̀lẹ́sìn ilé ni wọ́n ń bọ̀. Pẹ̀lú àwọn míì náà wípé àwọn ni tí ọlọ́run ọba gbà lérò pé wà á kọ̀rí ilẹ̀ nínú lọ́nà ẹ̀ àkùnrin. Èyí ni pé àwa náà wà nínú àwọn tí ọlọ́run ọba ń sọ. وهو العزيز الحكيم ọlọ́wọ́ bá ní al-aziz ọba olúborí al-hakim ọba ọ̀jọ̀gbọ́n ذلك فضل الله يؤتيه من يشاء ààbò lórí ààrẹ tí ọlọ́wọ́ bá sọ wájú rẹ̀ lọ́lọ́ àwọn bẹ̀rẹ̀ lórí ذلك فضل الله يؤتيه من يشاء èyí tá a ti kú ṣe déédéé ọlọ́wọ́ tó fún wa ní lọ́dẹ̀ èyí ah, àtàṣe ọlọ́run kò borí ẹ̀bùn wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.